ìtọrẹ àánú ìtọrẹ àánú ìtọrẹ àánú ìtọrẹ àánú means alms giving ìtọrẹ àánú means alms giving ó dára kí á máa ṣe ìtọrẹ àánú ó dára kí á máa ṣe ìtọrẹ àánú